الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنكرف ولو بالا نجلو أنكروا إتياتي قفوا الكوابا olùfẹ́wà olùfẹ́wà atúbájúwà anábíwà muhammad sallallahu alaihi wasallam ìfẹ́lọ́rọ̀ nǹkan bá nábi náà tàwọn ará rẹ̀ àtàwọn sọ̀kábà rẹ̀ an bẹ̀rẹ̀ wọn bá kó sánú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáwa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọ́ká àfàánú ìyọ̀ àkùnrin àtàlùkì àmì ولا قرآن الكريم ولا لا إله إلا الله كلاتي أنفسي إذن لكني براجون هنا الشرع العقيد مسائل الجاهلية فاوى محمد بن عبد الوهاب فاوى فوزان بن عبد الله الفصال بن عبد فوزان kó sì sẹ́rọ̀ ó rẹ̀ ní sàlàyé fún wa nípa gbígbé ayé àwọn ìgbà ìlúyà bí wọ́n ti ń ṣe ẹ̀sìn wọn ti ṣe tọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ nípa oní kótó gbèsè ayé wọn wọ́n sára 44 page 158 الاعتبار عن كفرهم الاعتبار عن الاعتبار عن كفرهم بأن الله قضاء عليهم بما وا اسكيز يوري كفري ما جاء الله لقمه الله قال لك ما دي كفري ابن كفري ترى الله ما فكر ما دي كفري يا رب يا رب دي كفري الله ذكر على الفون

lọ́wọ́ ní gíní òun fi mẹ́lẹ́jì fara'at da máa harka bàbí lọ́wọ́ bá ní iná rí náà olùdíjẹ́ yìí gbogbo rabawa ina fura ma da méjì mọ́mìniya imma shakira wa imma kafura wọ́n yá jẹ́ ń tún mọ́ra bẹ́ẹ̀ jẹ́ ń tún mọ́rí lọ́wọ́ bá ọkọ̀ lórí kẹlẹ́ tó kẹ́ra bá ọlọ́run fún mẹ́mìniya yìí kí n fẹ́ إن هذه تذكرة من شاء اتخذ إلى ربه سبيلا ìtúwàfẹ́ ọlọ́fìmọ̀nà ọlọ́mọdé àfibámọ́nà ọlọ́ba ọlọ́fìmọ̀nà ní free will láti túlè tó báwò kò tí ọba jẹ́ ń kọ́lọ́ àwọn èèyàn láti gbé àtìgbèrí ọba tí kìí àjẹ́ wọn kó lọ jù nípa lórí wọn àmọ́ fún ọ ní free will ọlọ́ọ̀ba ọba ádẹ̀lù ọgbọ́n ti mà ẹni tí ọgbà ẹni tí ọgbà àwọn kan jẹun pa subhanahu wa ta'ala afẹ́ni èyí bẹ́ẹ̀rọ an kufrihim ti máa fi excuse ma wà wí pa bá ti fẹ́rí wọn bí annalá kaddara alìkọ́rọ̀ kọ́lẹ̀ láwọn báwọn المسألة العرابعة وأربعون مسألة 44 اهتداد على الله به ما سيهود يقولون بلو تعالى ولو كفا بهم الشرع العلو يه اي اتاج الله سبحانه وتعالى بقول الكبراني قالوا ما هو يا كثيرين وأنهم معذورون في كفرهم ومعاسيتهم معاسيهم وأني أسكيوز قولي يا كثيرين وتسلموا لأن الله قدر ذلك عليهم ولا بلوك قول فما بين الله جل وعلا ما ترك محبا الله سبحانه وتعالى كفوان لا يفوان في كفوان هدى عنده آتاهم اختيار قالوا في قلقكم كفوان كفواني اختيار أنني النفس وما سواها فألهمها فجورها تقوى أصلا من دساها وقد خاب من دساها الاختيار واعطاهم قدرة قد يفواني قدرة أفوان لا لا تتشوز وآتاهم عاسية أفواني ما فيه فمن شاء منكم ما سياني وكان لا أم تريك بخير قد يقول أن أوري بنيو لا يفوان وكان لا أم تريك الشعور قد أوري بنيو لا يفوان وآتاهم إمكانياتي wọ́n bí i yaf'alu aw yatruku wọ́n dẹ̀ fún wọn láwọn agbára kan tó fi ti fún wọn láti ṣe àti sílẹ̀ tó bá wọ̀ sí àìwá wẹ̀ sílẹ̀ wọ́n lẹ́yìn tó ń lọ́wọ́ jẹun tó bá sí alama yaf'alu lórí jọ sí kọ́lọ́ ara wọ́lọ́ jẹun tó bá sí وعيدا الله بين أنه لا يرجع لإجابة إخوة قال لك أمو يومي في كون يبو مشي ìwà kìfìrí wọn yọ́nú sí ara tààlà wọláwọlá yọ́bùtàlẹ̀ ìdádi ẹlkùsù wọn ọlọ́ọ̀bá wọn yọ́nú sí kí ẹ ti kìfìrí فإن كان قدر وشاء لفليس من لازم القدر عبا فقال وبصمد على دنيا من قارئ ọdẹ fẹ́ bẹ́ẹ̀ kí ni kí á ti ń kọ́ yọ́nú sí فالله يقدر الكفر وهو يقدر ọlọ́ọ̀bá ọkọ̀ àkọọ́lẹ̀ ọmọ ẹ̀kọ́ àwọn yẹn àti kúkúrú àmọ́ olùkúrìra rẹ̀ min ajiyar an yamayyaz nasu ba da umin um bad kó lè bá ma kálẹ̀ bá ma yàtọ̀ àwọn kan ní àwọn kan ṣe ta ma wani rẹ̀ gbọ́wọ́n ẹni bí yamayyaz al-sadiq ko min al-kazib kálẹ̀ bá ma olódodo kunu kúrọ́ bayyana al-mu'min min al-kafir kálẹ̀ ma mu'mini kunu kufiri bayyana munafiq min al-mu'min kare dama munafiki a fún mumini as-sahih mumini dada wallahu qada'a bi umur makruhatin isbitin bi subhanahu wa ta'ala Allah ba subhanahu wa ta'ala akwai àwọn kuma yi ko de ni akwai ko wani ba subhanahu wa ta'ala ko ni sawan kayo li hikmatin minhu ko ba سبحانه وتعالى ما تبرع أبسا روك كليريك وحقه ورتبع جزاء على أفعاله وذا الشيء قالوا في يوم بسنوية جزاء على أفعالهم التي يفعلونه باختيارهم قالوا قالوا ما نفسي قالوا ما نفسي لفا إيكم وني اختيار بريه قالوا نبي لهم قدوا كلهم قارئ lọ́sídùú yìí ọmọ ènìyàn ní fìyà lórí ṣíṣe òsì lórí ayé ìgbésẹ̀ ní interest ìgbésẹ̀ ìgbésẹ̀ dọ́kítà ìgbésẹ̀ engineer fásitì lọ́ọ̀yà ọ̀fíìsì fámásì ọmọ ẹ̀rọ ajá yìí ọlọ́run ní bèrè ọ̀pá owó ìfowó lọ sí ilé ayé ìwọ́n ti lọ sí rìwáyà ìwọ́n ti lọ sí mechanic tí wọ́n sì dọ́kítà ọlọ́run ní bèrè ọjọ́ pé kò ní kí ẹ lórí ẹ̀ àwọn òfin dẹ́mọ̀ mi ní òfin tó kẹfẹ́ yìí أغامي أغامي فمي نيك يار اللي أود دواء المدافر أيوة بمقل يفعلون أو بإفتدار قلوك يار قلوك بس لك زوا ولذلك ولذلك مجنون وما أتوه ومقروه ونائل لا يأخذون لا يواخذون لأنهم ليسوا عند اختيار وليس عندهم عقل مع ما فعل لا يوقب الله أكبر أخوانا رقي ولذلك مثل رقي المجنون ويرينيش لك جوي المجنون ينوير ولوبا ومع تو عبد ذلك ومن تنسي في الجنة ومكرح هل والناعم ان تنسي báyìí wà kìrún náà nígbà wọn a ní fìyà jẹ wọn da annáwọn lẹ́sẹ̀ indemnity àti wọn wọn ní choice ọmọ ìdí wọn ṣe wọn ní choice ìwèrè ní choice ìgbìyàn ọba rẹ pé wọ́n lẹ́sẹ̀ indemnity fi àkù tó wọn ní ọpọlọ máa ma fa ala láyé ọ̀fà ògbèrè bá pààyà mẹ́wàá wọn ní bí ìrọ̀ rẹ̀ tó ti pààyà mẹ́wàá wọ́n ti yẹ lójú oorun ìsìn yẹn bá pààyà mẹ́wàá lójú oorun òníbí ẹ̀rọ rẹ̀ ó di yíwa ọmọ ẹ̀rọ àzáàrí bá àti ìdìnà lójú ogun kó sọ́kọ́ gbogbo mi ṣe ìdìnà ní ẹ̀kọ́ ìgbà ìkó ṣe ìdìnà lójú ogun tí wọ́n ti fi gbèsè lè ní kó tó ti dá ọdún tó ti dá ẹ̀ kó rí àti ara rẹ̀ ó di ẹyin nínú àwọn ẹ̀gbẹ́ àwọn ẹ̀rẹ́ ọ̀bàjẹ́ àléwẹ̀ nítorí ìrún ni ó di yíwa bọ́lá ò ti ala àlẹ́ ما آتاه الله العقل والتفكير gbogbo ọdún bá fún ní ọpọlọ tó tẹ̀rọ ní ọmọdékùn mọ̀kànlẹ̀ tó lẹ fọ́ọ̀sì rẹ̀ aláàfin rẹ̀ ló iṣẹ́ rẹ̀ iná oyó ọ̀hún ilé yóò ágbàmú dandáwó akọ̀dẹ́mà aláṣẹ́rí bcr rí ohun gan ló ti aburú síwájú ló tẹ́ẹ̀zẹ̀ bcr yìí pẹ̀lú tẹ́ẹ̀zẹ̀ fọ̀gáàni lẹ́sìn bcr ẹ̀rọ ti ní ìsìnkú ti wùtí ó wù ni وتارك الصلاة تسرقها باكتياره أنت تسرق ولا تيوكي اكتياري فلو اكتياري يعني قالوا كم فاتح أسجده وإن دعوا قدر عنده يقوم ويصلي قد الأبرة قد انقروا الأبرة جلال لكيه وزعنا عيدا يبين له أن الزنا حرام بين له أن الزنا حرام وكان عيبتين وزنا بين له أن الزنا حرام والسلعيف كالزنا فيه حرام وعاتبه وخيمة الجيد بني عبروني عبروني وحب الله على زنا حد وراء يعني الله بدأ ثم زنا يا سيد الزنا السابق بسرد يترى وعصر الرسل ونهى عن الشرك ولا لو يشلون بقى كمان قد ما شبوه يقول سبوه والكفر يقول يكفروا فكيف يحتجون على الله جل وعلا على معاصيهم وكفرهم وشركهم وضلالهم دون وسبب مخدع ابن سلام بقى لوري هو يسوى لوري واكفرين لوري يبوا لوري شناوا فهم ليس ليس لهم حجة على الله ونفوج على الله الله إنما لا حجة الله عليهم بل الله بل بجعل الإمام الله قل قل فلله الحجة البالغة الله بل نفوج حجة الله سبحانه وتعالى نعم مفهوم ها أبوه ولا أسمه دموته ọmọ ọlọ́gbà ń gbọ́n yọ gbọ́n ẹ́ wọ́n lẹ́sẹ̀lá òun jà ẹ́ wọ́n káà ẹwọ̀n ló sùn bẹ́ẹ̀ wọ́n yóò gbé ọlọ́gbà ọ̀nà ìgbẹ́nà ní ìsinmi nìyẹn wọ́n lẹ́sẹ̀lá òun wà fún ìwọ̀ òun àwọn kìkìrí wọ̀nyẹn àwọn alẹ́sẹ̀ wọ̀nyẹn agbógbó wọ̀nyẹn wọ́n فإنما الحجة لله عليهم بل الله لن حجة أجيسوا أي كل لله حجة البالغة رب من أمة الحجلون عفوا فكبيروا wọ́n ti dúró rẹ̀ tọ̀ tọ̀ ọmọ tó bá wọn rí jíjẹ ní àfihàn ilé ìtọ́ ní fíjì lọ sẹ́wọ̀n ọlọ́run إلى على المصائب إلا في في جدة في سيدي دول المصيبة يكون أما يكون في سيفعله هو رسول في سيفعله فلا يجوز الاعتداد بقدر الله على مصائب في الله على قول كان فوق ودي خلاص كده إذا أصابك مصيبة فلا تجزع nígbà tí mùsùlùmí kò mọ́ fara nígbà àjọjù ọ̀pọ̀ káàdà kọ́dọ̀rù lọ ọ̀pọ̀ ọlọ́ọ̀bà lọ́kọ̀ọ́lọ́ ma ṣá àfọ́ ara tó wáyé fún ní oṣù rẹ̀ ṣíṣẹ́ ó lè sọ̀rọ̀ àtàkì ó lè nílè tí níwà ní ọlọ́ọ̀bà bẹ́yìn ni mùsùlùmí yóò rí ní oṣù rẹ̀ أمل معصيتها أمل معصيتها أول شيء لا يتلقى ويتلقى عليها بكل عايزي عايزي عايزي ìjà kí ọlọ́run kó dára ló kú tó sójú àbúrẹ́lì ọ̀la áàfi àyẹ̀ tó bá ilẹ̀ lọ ẹgbẹ́ tó bá ń pè àtúntò ọlọ́ọ̀bà òṣìṣẹ́ níbi máa fi ìṣòro rò ní ìjìnà sí ìwà ẹ̀sẹ̀ àti ìwà burúkú الاعتداد بالقدر على الفعل المعاصي هو فعل الجاهلية في إماس جوني wọn húdà àwọn kìfìrí ni lọ́mọdà fọ̀rọ̀ yìí wá eléyìí ní parí ẹ̀kọ́ 44 ààbò sí ẹ̀kọ́ ma 44 gbà ní bẹ́ẹ̀ni ìgbà tí ti ẹ̀ṣẹ̀ tó ṣe bí mú nǹkan yẹn tó ní láti ẹ̀ṣẹ̀ mú nǹkan yẹn ẹ̀rẹ́ ìgbà tó ti tó yẹ pẹ̀lú ìgbà tí mú nǹkan yẹn tó fẹ́ pẹ̀lẹ̀ mà àwọn ìgbà tó ti mú nǹkan yẹn ó bí wà lẹ́kọ̀ọ́lẹ̀

kí ẹ sì nà sí àwọn pé irú tó sọ yìí náà ní ẹni kò bá lè sọ náà ní sọ táǹtà rẹ́díò sí ìgbà ìlú yá ọ̀rẹ́ mi kìkì ṣe wa náà kó àbúrò tí àbúrò bẹ́ẹ̀ náà sọ ń gbà kan náà sọ táǹtà rẹ́díò ló ń kí ìgbà ìlú yá òun dẹ̀ ti bá ara wọ̀ ó yẹ díẹ̀ kẹrẹ kalẹ̀ bí a ti kí bìlá ara bí àtàlmán fún ẹ̀kọ́ kò pé àwọn ìpínlẹ̀ tó ń já ìlú bí wọ́n lọ́nà gbé ara ọ̀ ìyá tó ìyá tó náà yóò gbé gbé kí ni a kò yí ẹ̀sẹ̀ a kò rẹ̀ torí ara ọ̀ ó di ìyá tó tó gbórí kanlẹ̀ ó di ìyá tó ìyá tó ó di ìyá tó ó sọ̀rọ̀ nípa ewé tó máa ti bọ̀ àwọn ìwádìí máa ti jù ọlọ́run kò fi bọ́ọ̀lù mọ́rùn kó bí ní ìṣẹ́jú torí ìrìnàmínú ọmọ àwọn ọdún yẹn ọdún bí ìlú yẹn kásá ni ni ọmọléwúrẹ́ ni àwọn amáṣọ gbólé yìí àwọn ètò ìdúrà rẹ kú àmọ́ tó máa ń sọ sí o ọlọ́run sànù wa. ọlọ́run sọ ọ̀hún sísọ wọn yẹn kọ̀ wá ní àwọn máa sọ àwọn tó máa ń sọ báyìí ọ̀ẹ̀ká àánú wọn máa wà ní ó gbé wa ọjọ́ ti sáyé káwa máa sọ báyìí àwọn àwọn ọmọ ti sáyé ọ̀rẹ́ káànú ma àwọn gbígbẹ́ náà sọ wọ́n gbé nípa àwọn bẹ́dà àwọn oúnjẹ àwọn ti mọ ìjẹ́ lọ́wọ́ ọkùnrin ó ní òjò ká ara àti kàlọ́ lè jẹun onígbàgbọ́ bí wọ́n àti kọ́mọ̀tì máa ń lé wọn sẹ́yìn bí i hajjọ́rọ̀ sí ọmọ ọdún mọ́tò àà àníkẹ́ tó ń sọ wọn ó di yé wa wallahu ta'ala alam náà wa alaikum salaam àǹtẹ̀lẹ̀ ìròrí ti mú sí sọ́nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ wọ́n fi yé wa ike ó níbi ìbádà ipe ọmọ ẹ̀dá ó ní kìíyàr níbẹ̀ ibi ẹ̀rẹ̀ kejì bí ẹni tó bọ̀ tó mú tàbí tó yà rèrè kò ní hẹ́sà níbẹ̀ ibi tẹ́lẹ̀ kẹta níbi tí ẹ̀sẹ̀ ọ̀nà kò ní hiyar níbi eléyìn náà. ọ̀rọ̀ o. a ó ní hiyar ni yẹn. ó ní hiyar mọ̀. ẹ̀yin kí láti kú kú níbi ẹ̀sẹ̀. nínú gbogbo nǹkan mẹ́tẹ̀ tí a yá mi irú àdìsí tó yẹ pé tó wá pẹ̀lú alkalem aláàdì tẹ̀lẹ́m ti sàn sọ pé tọ́lọ̀ ń kọ alkalem láti ṣe kó máa kọ. tó ní kí ló wọn máa kọ yẹn ni kó wọn máa kọ ìfọ́sẹ̀lẹ̀ láti ìgbà gbogbo àwọn nǹkan yìí náà ó ń bẹ nínú iṣẹ́ àlìkálàmì kọ àbíkù sí nínú kálàmì. ó wà ń bẹ̀. so sípò lè mìíràn ìyẹn tí wọ́n fẹ́ bọ́ nínú dr níbi ẹ̀sìn ní wàá nípa ẹ̀sà yìí kan mo fẹ́ dákun kẹ́ ṣàlàyé àlámọ̀rí ẹ̀. ó simple kí àlìkálàmì tó kọ kí wọ́n gbé àlìkálàmì nígbà lọ́yìn ni ọjọ́ ìwọ́n náà kọ́kọ́ ń kọ́ ẹ̀kọ́ kan sí lọ́yìn kí alkala mi tó kọ wọ́n máa tẹ́lú mọ́rọ̀ ẹ̀ ń bú wa kí alkala mi tó kọ ìdíkọ́ síwájú alkala mi ẹ́ ìmọ̀ ọlọ́run ìmọ̀ ọlọ́run ìmọ̀ ọlọ́run orin alkala mi kọ ìdíkọ́ ọlọ́run tó kọ́ dáwé sí báyìí ẹ̀wọ́n yóò lè ti báyìí ọlọ́run ti máa yẹ àwọn tó kọ́ kò sí láti ìdíkọ́ kò sí láti ìdíkọ́ kò sí ọmọ ìyẹn ní ìfìyà èyí tó ní ìfìyà rí lé ẹwọ́ tí mo jẹ́ ìfìyàsí ni ifiya مش le ewo ti حديث عبد الله بن مسعود رضي الله عنه اني عدتنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق أديوا إن عهدكم يجمع علقه في خلقه في بطن أمية إلى يوم النطفة كنا يكون علاقة مثل ذلك كنا يكون مجرد مثل ذلك يطلع عليه الملك يقدم بعد كمال كمال أو بزيزو الله وعدي بزيزو كان في دنيا علي شيء قولوا بأربع كلمات وقعهم كجبلوا به مان أنا جاو ثمانين بكتب رزقي عزك الدنيا الله أبوني بيلو الحكام وصلوا لي أي كجولو الله أبوني بيلو أي حكام owó fúlé lọ owó fúlé lọ ọgbọ́n ń bèèrè rẹ̀ kankan ọ̀nà tó bà lówó rẹ̀ ọ̀nà tó bà náà nìkan ó bèèrè àmọ́ òtí ní owó lọ́wọ́ ó di ọ̀nà ń bèèrè rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n amálì àti sílẹ̀ wọ́n ti lọ láyé kò sí dókítà wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ olùdókòwò ti ṣe ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ sọ́nà ti kúmọ̀ ọ̀nù ìṣẹ̀lẹ̀ ọ̀nà rẹ̀ ayé ẹ̀kọ́ ni báyìí nínú ju pé ọmọ wa di dọ́kọ̀ ẹlòmíì di dọ́kọ̀ ọ̀gá láìkẹ́ ìṣègbè mi dọ́kọ̀ ní mídíkà nìkan ọ̀gá láìkẹ́ ọ̀gá ẹ̀kọ́ ni ó lè rí nìyẹn àti ọ̀gá àjẹrì yìí àti àjẹrì rẹ̀ ó ti dúró báwọn ọ̀gá ẹ̀ta ọlọ́run nígbà ìwọ́n ti lọ fọ́tí yẹn tó fi kó láyé wọ́n ti kúrò láti one one five years wọ́n níbi lọ́yìn kan wọ́n ti wá kí ẹ̀rẹ́ ẹ̀kẹ́ wọ́n ní kí ni wọ́sàáìd ní àwùsàkì lórí kan márùn lórí ilé ìdàgbẹ́ wọlúwà tó bẹ̀rẹ̀ nǹkan méjì wọn fún ọkọ̀ àlàáfíà ha fìdúrà ha ìkókò wa lórí wa ẹ̀ṣọ́ wa tún jọ ọlọ́ọ̀tún mẹ́tò ọlọ́ọ̀tún kàìmá rẹ̀ kí láyà àlàáfíà ọdún mẹ́tò bí ẹjọ́ ẹ kọ́lé ni ìpè ya títẹ̀ ìjọ ẹ̀ ń pè fún ìyá oríkọ̀rì náà lè lórí ilẹ̀ láti ọ̀yàn pé bìtí kìtìnà wà ní bìtí kìtìnà dàní rúm wà ní ó jẹ́ ìdírí ni àwọn kọ́lọ́ kọ́lọ́ fọ́ọ̀tì ilé yẹn lọ fọ́ọ̀tì ara rẹ̀ láti máa wá ẹ̀ ilé wu ẹgbẹ́ nílé ló fọ́ ló yà síbẹ̀ ó díjẹ bó ti gbóde lọ ní wallahu ta'ala alam tó ọ̀rọ̀ kágbára ìmọ̀ ọlọ́run wa níjẹ́ bẹ̀ nípa tí ó ṣẹlẹ̀ mọ́ máa mú ẹ̀dá bó ṣẹlẹ̀ kan wá fáwọn èèyàn nípa pé bóyá làákà ọmọ èèyàn lè gbé mo lọ bá àwọn méjì ní ìsìn bàlá àti garba bàlá àti garba àwa ìtumà bàlá kì gbọ́rọ̀ òun dàbàlá kì gbọ́rọ̀ wọ́n ní bàrá ọlá tíìzì o ṣùgbọ́n olúwà lónìí àmọ́ ọlá tíìzì ṣùgbọ́n o ẹfún fún yín tó bá dọwọ́ ọ̀sán tó múnádé kẹ lọ àwọn àtọ́yìn ìgbìyànjú gẹ́rìbà wọ́n ti dùn fún un títí dùn kálukú ó ti mọ̀ pé yóò fún fún yóò di ẹ̀rọ ọ̀la ìgbẹ́ ìdìbò di fútbọ̀ọ̀lù ìdìbà ọwá ń bọ̀ wá láti dúbọ̀ náà wá ní wọ́n sọ̀rọ̀ rẹ̀ pé ó rí orí dábà yóò fọ̀tọ̀ sí lọ sọ̀rọ̀ ọgbàrá àdífọ̀rọ̀ dídọ̀ ìjẹyà ìjẹ bùbà ní ìpọ̀pù yìí kí wọ́n ti báyìí fọ́mù ìyẹn lè fèrè fọ́mù ìyẹn lè fèrè ó yẹ lè máa nígbà tó lè pléyìn jẹun ga lọ́lọ́ àtúkọ̀wà fún kíkàrí rẹ̀ alákọ̀ọ́lọ́ àmì òní pléyìn òní kíkàrí àti bí mo máa ṣe ní ẹlẹ́fẹ́ rẹ̀ adébúlé fẹ́ kíkàrí ah, ló pé àbálẹ̀ ìnàmí lónìí ẹni ìdúgbò ní ọmọ náà rẹ̀ eh, fún mi dáríwá yóò fi kalẹ̀ nígbà yóò fi lórí fún bọ́ ó di ọmọ ìyẹn lè ṣe àmọ́kọ́lọ́ àmì òní kíkàrí wa. àwòrán dé tí wọ́n ń yà ṣe lórí sáìtì mi kí wọ́n máa ń ṣiṣẹ́ yẹn lọ kó nílé wọ́n lè máa ṣe lọ kó nílé wá sọ fún ẹgbẹ́ àìpẹ́ á mo ti fún rí nǹkan kan níbi kan mo fi kí yìí tó kàn ní ẹyọ ikú jẹ. ìwé àwọn òṣìṣẹ́ nípa ọlọ́mọdé ìṣẹ̀lẹ̀ ọlọ́mọ pé ìṣẹ̀lẹ̀ o ó ṣàdúrà báyìí báyìí báyìí pé kí ni nǹkan ti báyìí báyìí báyìí. ọlọ́gbọ̀nyún gbogbo ìjọ alóòmọ inú mọ́ lọ́ọ̀bà ni lọ́fà ìgbàgbọ́ pé kádàrà àdúrà máa ti kádàrà lọ́fà tó bí ìṣẹ̀lẹ̀ kádàrà kí aláhùnmá bí náà fi máa dẹ́yìí وعافينا فيما عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما اعتقدت ìtìnnà ṣẹ́rọ̀ máa kọ̀ yìí aburú ti kọ́lẹ̀ lẹ́kùn làwọn kò mẹ́ ó ti kọ́lẹ̀ kò mẹ́ta ó ti tààrẹ̀ ó lè làámẹ̀ ó ti kọ́kọ́ báyẹ̀ ó lè yẹrí yẹn ó lè ti ṣe ń jẹ láti ṣe wọlé lẹ́yìn kan ó lè wíṣì tiẹ̀ yìí torí ìjìnìyà máa gbogbo àìdíyà ìjìnìyà kò sí ìyá ẹ̀jẹ̀ kó fún lé tó ó lè sọ pé àmú ti sí ìkàmì ni mo ti sí ìkàmì ni ẹ̀rí sẹ́gbẹ́ nǹkan tí jíjá wípé ẹwà ráìtì gbogbo nǹkan tó kùn gbogbo jùlọ ní wọ́n bá òtà láàrẹ̀ ṣé mo sọ pé bẹ́ẹ̀ àti gbẹ́gbà ó lè ṣe nígbà lágan ní ọ̀wà ìgbàgbọ́dà pé kìí nǹkan ni nígbà tí kìí di ó di ìwà wọ́n bá òtà láàrẹ̀ sọlọ ara sí ni muhammad ni wà náà alihi wa ashabihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu